jama irkwe kwe beri ma mare ta irse irkwe kwe beri ma yabdan na iri gureo kwe ma albarka da murse gureo kuna holamisi wichiri aljumu'a chini gureo ka abara irge ka doman na cere amubaran na al-Qur'an al karim onun kari dobun na suratu duha kuna nunkal kal nor kwe kwe beri chi بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم hen no kulu me fori zur ko huro na koy tere ko ma ka amadi ma tori sari ka ilmo rani na shaytan lalinte ba sa fo ilmo ga mutan na daidai ciyo na daidai mayu bismillah na koy tere ko ma ngano ri dobuyo cerete amubara suratu duha man al mazir tere den den yo bongo mainol norpedino ngajo arrahman bayno ka gomini sufi sau duniya huno kuna ne arsilaman na ceferi shakani arsilaman na ceferi kurseno kai tere kai gomini te amala halani arrahim abara no sisibi tu tuma ma kwe ka sisi bi mayo ka kwe ko kai yo non narsilama henne bongo fo irpe malda mun kuna alam yajrika yatiman fa'awa haririn duko doburi yayi banna cene kal norpe kwe beri ce wadduha nga bono koze nazari kusum za sintiyo ko kwe abeniyo kaze na wati di ka beni ngaci wallayil nga yara koze na chini idha saja de chini di bara haika ana kubeza ko ganna fafunna kana zai yi ta kabe ni nga ma wadda rabbuka wa ma qala nnor pepe beri nan nan abin na hunun senni anan ban wafai ana kan me koko benci ne kuna ba cene cene peitere peze na zari kaze na cini domin zarin na cini kurpei kuna no tamgo na nor pei beri bukata na peitere peci ba sai ka za zarin na cini di kurpei hai peitere si ko huniyon senni abin na bara dongei ka hunun senni suka tama ko kwe moji na kamma hunun senni de ya amene zanka hunu a senni cine bon ngonga no ri do bon medaji alam yajidika yatiman fa'awa <clears throat> hajir kwe mal no bon kani kace alam ka yatiman nun kan babe na kan nor kwe kwe beri su hunu yon senni abine na taba ka hunun senni abine su ka hunun ngano aba ma hongani alam yajidka yatima peitere pe na gai kan gari mbara kwayano fa awa nga peitere pe dina ntaya kan kukuba kan charima kan ciwo mo lalo na kan melalo de bordal zimdo ngayon hamyo na dini rasulullahi sallallahu alaihi wa alihi wasallam irpe na tamdi girmamawa ndiya agona nya tukuna no handuidu nga babe gan duniya na nga nya na zako nara a hase yo ziyara yo kakayo ma'ana yi kute makkan ka kai to para ce na fakan ja madina jere no yan anya di zam hunde annabi mugun na jiridu nganna kan me koto ka kana raka da ma kai kan abdul muttalib awi mace al muttalib kan me kuna annabi mugun na jiri ya kun ga badi bungo gan duniya nan zanun ka abu talib ngana allakati koto awin maki ana koto koya tere ma bon jamar kwe mal no bon kani bai kwe yo bar haikan na haifo ci ci ne ba fa hinka irsu zanka chere la kariye taga na kati fo ganna non nor kwe kwe beri na koya tere wo karan nabi gaya ba be si hunde abunu nyatu kuna amo suni ni ya nyaga nganya di bongo gan duniya nam kai kane ka bacha basinti kama nga kai bongo nan duniya nam de ya koya tere na karino bannan na moji ne domun be nya na babe hakikan gon na koga za a kokontere ci fon manga di zase domin nor pepe be rigisi no boron manyan nan ba be gana to da ya di no be atimiu da ya ngar pe na za sai chifo fosi na hakan da bi bongo da ya do da ba be do ka an ka ko gum moguna haifoyo kuna ko mongo haifoyo ciyo domin dan nabin na ba be don gono no diya tere di duka kanna den su ba cimmani na waya ka de na waya naka manabiyullahi ibrahim ha alaihi salam diya tere ka kanna me abar borsinte kana homu ababe dana ciyan alfayo nan na ababe na cele te ba hala ka to ba di cha sen diya den na bon ofe la arjumannaka azen na kai be banno tonni babena de ya ngana nabi chere sallallahu alaihi wasallam irkena ko sunnadi de ya babesi nyasi de ya sinnam zuru borfomo haika gona atoyani no gano allah akay bongo ngano al muttalib aw ma ci abdul muttalib kay bi bongo bara no borfo ka bara jimma berike ngari kena ngabo ngo hundeta asin nadan nabi baka tunu senni ñaasi ba be si ka kei gonaya a suuso buka keidi moogo na ba ŋar keina keidi boŋo hunde taji fo marsama ye a ci ni ŋano a baabe beerio kanga ce abu talib ŋari keina baka sine dam abu talibi bine kuna a su tunna ara ba cene cene na ka nan nabi cimmana ŋana dini di boŋo abine nan nabi bitana nanu hinino ŋmena dini di, bongo, abine na nabi bitana, nanu, hinino, mwena, dini di. magonon haya bongo wo ka ba hongun sen mana dini di hen na raba huro cerega amma bongo de gono di babe do di jamar pe man no bonka rasulullahi sallallahu alaihi wa sallam in lor te pe beri na akoya tere di charma se katoka da na cin macin sai ka bara koyan so hin ka bai ka bara koyan domin koyatere mana kafa su honno ya nabi ga koyatere di wati kuna kade na koya honne imma asibi bute ubo ubo au amo bibiri farani kuna ntamaza nga nya kwe nyeme eh shintena de ko nya kwe nyeme me aga ma ka hansen ni te bera hime to annabi don nabaraya sallallahu alaihi wa sallam aba da bai ni kan gace abu talib a kuran nan nabi kabisa ba ngene yo pe man lo bon kan be pe on sen ni zanga a ah, hin kante ngan na hikima fo sen ni ne kaci ba il nor pe pe iberi nan nabi zarabani non na koya tere domun anduwa ka koya baka sinen na sisi bi mai dama bine alfayo kan nan kwata alfafu nga alfafu kotoyo nga amafe bei nci bor faya bacin sai De yan na ya nan dan ga wannan gon ko ko no sananin hongon mene gano sai mama ko di sisibi den dia boro boro foro anadu foro no amada don du foro ama boro sisibi de boro ka bara nti sura su suru wa bei anadi zarabani banna na ga na su suru bei amada don ga ikadu na waya fo nan nan kweyo di baba se ngan suru de bor fo bongo ka dera se ti ba to oh ifo boro an duniya ifo no da wa o be irpe mal no bonkani be kwe fo yo chi heyo di kurpe ga nanon dor kwe na zarbani na koya tere amma kana na man wahala koya tere di kuna to amma na ya rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam aka kongo na jiri wai nga na baba beri digari kacha se baba wo annabi na bara kofo ka tunun na kokon tereka a soko annabi da sabu feri ono nga delle tam yo wato ameka ni nga mani sen ni jisiyo anabara kofo ka adibiya se mm e ka kokon tere boro tunu chak chakrawo annabi tununa loyo kurban no har kusu nga na baba be riga da kacha sai baba wo anuran na iri haiban mojini nga na don ba man mare ma hini amo gbaru jere ko du haifo chene chene sadi ko kana mo tonton ko gunan. gunanna sallallahu alaihi wa alihi wa sallam oh oh irke masawa kaiwa ho koyo makane hadith han fa cirpe tan fose kokontere borbi gannariyo yana dabu kokontere borbi gannariyo yana dabu hon ko fo ya bongo baru jere o bongo o kuna jamaa jama magafa terse wallahi de na bongo baru fo jere mbe kan na baru jere dimi fo gono ka labu no nera ka no ma fo ka su ga ma che bere ma be ngeno ngano nga adam haji subhanallah karton kuna kanteke ka kai kan no darenka jinor gurje non te subhanallah ko ko su bon baru be ndi an ko heino wahara bon kanor dama ga wahara bon sakan be mahunan je ba ma waija kaye ka mu kati ka hay gonne a petite famille shenni na be kai masa wake wa rasulullahi na bari mare na mangano hini sallallahu alaihi wa alihi wa sallam ngama kwe ko bongo baru jere aman zaman di bongo baru mo fo ya sabara ngano memuno ka chorogo na ko ciwo ngano a pe mazaka fono ase amamboyi ka hurani subu den ma har wuciri wenu mo kamni amogun tikute kute susu ban kwe kan kuka hunun na wuciri amamboyi ka yeti kute sadi moga bana imma journalier awa mo bara pa semaine imma da kajifo yaumiya na ha har mo soso haidi cinni saudiya de no de to wuciri jifo mba men ngana latin kammeno awan kwe ko bara bokwe na bokwe den da man nabi kamme alfayo babiye asuka bani, haikan no asedi kuruna kana kakalati badi kan me baba koto koguri gunanna sallallahu alaihi wa sallam rasulullah sallallahu alaihi wa sallam jiri weidi bonga na pisa na chene foya bayo di soru ko pe siri ganna fotoci ngaci baba agun mare mana mammari gannano badi ci ako njiri haiwo nadiro gabawo asu kani mba su tunani babi na bisa kan nam an jabi ne hanwo bo kaniyo diro di kuna amma magono fu ya bisa sai diro di mene gabe kuna man zakadam ngan nabca sai baba gun maren de ma da mahini sallallahu alaihi wa sallam ngan na zako kwenna nka kweto para fo Gan na para fo kanga ce basra nindi to kakem mahunanzebu turi fo cire padiri fo cere fu jere du kano turi di gono ngana ngwanna gono adom etaji kuna irmal babu a cinci a kaci irba ya can irkwe mara mata se a wani etaji di taka mbe mo goro etaji di bongoro ganna boro mo ma zanga lashi bongoro go tim tim taka irkwe kwe beri mai henno tersi da yi abu na mana ita a shiri bangwano kan hannun mamaki ka cire di yanku na di mamaki di na ba mamani a ci kan bai ba sin a mana bai yi ban nan hinsa ka tabbata ne ka haikan a diya diyano a na taba ka nce ka yi otare tense a mahaika diya diga nan a ci nga ban maka nga ma yi otare tense markato bundiro a ga nga namun na feste tense mari no ka o de yo na mambe kan nan girma ma wanna yo teredi hay kuru kube arambe la aribu yo do dem batunu yo tayo deri yo grano mbate hay yo kan dama kuna dere ze takafo yo buruburu o de bina buruburu ya ma dama kuna karuka shiriya ka memu na kusunte ka bongo alba denna wo dum mumma wo gabu ngana na shiryan she har hen nogo marsa karkacin mahurukute den bisa me aba kai ko gunjine guna nki ko cene ngan nan nabi nan jine dido sallallahu alaihi wasallam. sallam kan hurukute ngana ci no kuruna ngan ci eh da bisa ko foya wato andebi ko fo ngaci ko di matontonu nano jina kan hurukacin nabse ka rukute nga huru za na nabi honne ci fo sifo yo ka iri pe gay nabi foto kan sen tila kuna awin tilo kuna kuruna honnan nabi ka sallallahu alaihi wasallam domin hayasinte ka diya ngano ka turi ka cire ngono di turi di cere don damiyo yano amma nabi gannanga na angmene hanga hanga di kurpe bana ni kadege dege tencire Allah Allah Allah da ya kan nabi bi ne ka ko ka nga cere hon ne ka wenu su te ke yo nabi bongoga domin wenu mene boro bongo cire fa ka ka ci ban mabe na ka gurun cire biya annabi biya si ko honne dai mun ka cere ben na na ka mm, ko kari tamada ma ni kabaran ngano albanga a ci ko me a bara babe na abu talibu ci hey nga ci ko babe san duniya de ko ka be dino nga bu talibi ci cimino hay bara se babe be dino a cene kono nga ce he iri tila kuna ya hantun yo abogo na nya tu kuna no ababe mola harajirote meta te ka te kateno ha mo ga honnene mo cha se ni na babe afo ahinkante a ba no ma no hini hen na rabo mo mafaji nga nan nabi ma nan na bo mo apashi aba mafaji a sai cene zankani kuna ifo yoncin kodiya nga nabi faji faji a sai nga ci lalle akhir zamani ma nan nabi dina de haika na bai wa mojina kammeno to siri nga yahudiyo na bai nga hundika aganna ba liba fondon tamayo diro kuna sai man diro keni paro kabar ceri te ka ye ti ka kwe kula yo hin saka tontona ga sallallahu alaihi wa sallam alfa ko ya tere di kurpe kuna na ba di duka hansi hansino sai ba haikar bateno wa peno fotoci wajina na jina da ya rikpe kpe bai rikpe na noba duwa ka nera wa nera sai abayeifu alfaya na dirodi kerino kan nabi yeti kutefu da yari kwe machase fa awa mbara no koya kar kwe tere na ngari katen se mete ka kulan nani ngal na boro chiriki fiso kan dama kan anak nani wallahi nabi sallallahu alaihi wasallam adu bakasi ne ba kuna kato den na badi ha nkoyo kuru iri manwi ka muhammadu nam sallallahu alaihi wasallam awiri ma win koyo kurmo huno aci kamariga nanga bongo nanga koyo mangoyo tusu muhammadun magunu sallallahu alaihi wasallam hay kar peta nabi sena de ngana gonu ko ga hongani sa kambaraya ngal na hunum banna mar sa kanci boroka beni ngal nan fi na diya tere diya tere diya zinkiri cene kwene madan zangar hunun senni iri na hunun sai nirbine na tabaka hunun ribine su kan hunun sai haja fona na cha sai mete wawaje da ka dalan fahada ne no be ko sai ni bayo amma jin sai ni o bayo ban wa haiba sai ni bayo ka ban wa su hiri kan sai ni tutuma di gaini <laughs> san kene ka duwa no no yo ban wa sai na bayo no de no ba bayin ka koto irke mabanan in norte ci wawaje da ka dalan fahada daba fasara dalle mo ka honno alqur'ani kuna nga pe pe na ngari no mbara derente nga nan shiriya boroba can dabi bara delente ba chene chene ama dalle mo kari pe sen nan nabi gana kachi pe pe na ngari no delente nga nan shiriya to marsarin kai dare yodi bon ifal norpe nu fin na dare yodi tere ko tiki ya bai amma haika bai gbeyo ci sintejina kaci wa wajadaka dhallan ay wa wajadaka ghafilan bai tere bai nan gari no mbara shagalala wato shagalayo haifo kan nabi shagalayo no haika ga shagalayo ngano adini mene shari'a yo mo ka ya sa himan marke bota hayo di kurpe a shagalayo ngado ma sin nan beyo mo fa yasin barka bo tan da bidon be ba fahada na peitere pe na ci ba ya ya saba wa bota ka ba ce ka jingal dama kan men na malaika jibrilu dan nara pe ka ci ba dan da biya kan na bon ono sai kanka ka jingaran wati ka himan jingarin nan ca sai amaka yara ka malaika jibrilu don to ka jingarin nara ka wati odi ci ba sai nga bine chingari na raji bine hinka karu kachi baza ndi ne kaka ne ndi bi kari baturu jingari o eh kaza no jingari hongal jingari eh kaza banche banze no ka nunka biri jingaldi wakati sintena ne ho nunkari jingaldi wakati corona shakani di kurpe jingaldi awatina na ranol na zafar bai kala asar bai kama garbe kalle sabbai kasu babe alfayin gano wani horon na ya dana na ciyar إن ركعتي إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وبيبكا جنغاري تنسي نومي أما واتي كنا arsilama henne bongo de wo kan ka ko te sa kamba nsi arsilama henne kuna nde goro jingari pe kuna irke mal da arsilama henne kuna haji rasulullahi sallallahu alaihi wasallam borba cha bara delente basin kal nor pe pe be richa se fa aqim wajhaka lid-din hanifa فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم إن ربك بيبيريكي محمد صلى الله عليه وسلم ما برا كان كي أدينك كي يدي دي بومو نانو النبي إبراهيم هنيو عليه السلام سادي نور بيجا سيبا هيكا بومو ريكي كبرتي peitere pe mene teyo di na baranga barmai asin na barmai ba ce ne ce mana asin na barigi sadi teyo fo bongon na nabi te teyo fo bongon na borocin ni te na boro kulu peiteno iri pe mene afo tere bon nga bor kul pei bine kan duniya nor pe mene afo tere bon hongani سورة الأعراف كنا مثل نرقى في بيرتي وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى دانجيان hongo kaba jin manal umma sai sakan nor be be be rina ibn adam zai mene gunguriyo sadin bara zarari mbara wato gunguri buruburu yo mane mene spermatozoid yo nga pe tere pe nan sheda wa bongo kogun ha na ci hay no no nor pe me fonor kuru tutu o oh, ni yabaral norbe marsa de rasulullahi sallallahu alaihi wasallam a gonor kuru paydi kuna nun kan gono ko hali ana ta hayno no norbe ngal kuru tutu o oh, ngan nabi dici sallallahu alaihi wasallam ما من مولود إلا ويولد على الفطرة كاتي كوشي سيدن غا هينو تكاري موياسي دي بونغو ka lallar kai bara fon fa abawahu ka ta nyan na babe yuhawidanihi ngoya ga yeti yahudihin aw yunassiranihi aw imma yeti nasarahini aw yumajjisanihi aw imma yeti majusihini amma ko kuru kano irkai ciyo a fabonwo da yan na kano irkai ciyo a fabonwo dede a na taba kasi kan na norkai mana fotere zanka bina bina na taba kakabe kayyai toriyo ka makka borogai ko bota ga face ni cere amma ngan norpe ci waje da ka dallan fahada pekerete nan garin baran dere yunga nan shirya bai kai fa kan gaje abu hayyan rahimahullah kati kan tone tafsiri kuna jama'a kan nan la nga pareten sai nga bloke no kacin sai kan nga suga fasara bi nga kaniyo hanu fono jibiri kuna nga kan nga se ka ka pe fo kan nga jar ko cin nga se ba tamma fasara mboro se wa wajada rahtaka dallan fahadahu bika eh ami haji ka mo bonga kati fonga ngara fasaran se kan yoku nal norte ci ba se ka ba nana nabi jama gari non dereo afu boro akpara boro na ganna boro anan gari ndereo na nan shiriya na muhammadu sallallahu alaihi wasallam ifa ganna irin yayi suratu shura kuna me in norte ci nabi sai ma kunta tadri mal kitabu wal iman ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم deya ni bongo bara shiriyani keno ka ngoro shiriyani ko kwenna hini ka keyo dedega deya meyo no nga irbe gari derenteo ande bi boro nga irke nan shiriyani nan nabi ngano ka nan nabi fison nadiya tere chiban se meino norpe haikayo mboto kurpeipe ko barano weceyo peika nan halittasi ma'ana fano iri kpabtiya haji ma'ana yin kante wa wajadaka dallan peitere pedi anan garino mbi ne zaraba yo a peitere ga amma kadu ko bitiyo mofo ya sino mba bota ngano be kwena fasana wa wajadaka hairan anan gari mbara biti nte mbiti bakasine nan liza yari kwe mene mbine kuna nan du ko ban ma bota ka biti mo bayasin ba bota aga nano zadiya tere na to aga jina meta cin kote ramadan handu ngano meho handu kuna san nabi mazuru ka kwe huro gure gusu fukan ga ce garu hira kuna na cin tuku awai khadija bintu khuwailidin radiyallahu anha nyadi mo ngari jere ko nasi guragu siri kuna haji fate bai kwayo ci kana ya ta'abbadu a don cinko botano sari bota fate de lalla bon waya bara delente da bara delente no delente ba norpe bota ba de ya na ci dere mo ya sidi ka irga fahimayo da ya pe ko barno baka kana lizaya amma da jin pe guru guru gusuri kuna sa molla sabu me ana samate me ana gannate me ana harizurote me a cingizumani me ana zemani na dumani yokurpe mo tunu ganna macin yesu bugani kaka yei par ikogo a kurpe yudi lasabu ka gono ko tedi bara botano domin norte na mabota teri fo sen ni takaci waya tafakkaruna في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار كتب رهن نيو تروبر برفينو كا إنجنغو نسا نسا كلا سبو النور فين من التيو كنا فاجب كنا نغان نرجي با وچنكو لسبو لكي تيو غا ما وصول لسبو لكي بمو دمبالا سبو لكي تيو غا نكو لكي بينو أما دمبالا سبو لكي غندرنو domin da mbala sabur pega sai maka ka mbongo me ana ripete nderena den ka toni din lor pete wa imma yanzaghannaka min ash shaytan nazghun fasta'id billah de se tamba kam bine hibani abaka ka bani tamma ya kazur ka wuron nan lor pete be ka mansari morani na shaytan lalin den ya ba man bine mambine kabaniya irke masubi ne bani rasulullahi sallallahu alaihi wa sallam agona gure gusuri kuna ngal nor pe pe beri kana se diya tere kar ka cha se iqra iqra iqra che hinza nga agona ko tutu ko ma ana be qari ana bara chokwe annabi don sin nalfa de yahudiyo do de nasare do asinna amma makka kunar be tan fogono ka cere pe ko barano khadija se wato harume awirin ce a harumen zeno boro di pe ko bara a harumenze no bordi pe ko bara de tarihi kuna nyanze teredi anakana sai chene kadi ya teredi to annabi ga cifu sallallahu alaihi wa alihi wa sallam zakaka bin sara ngaka fu kaka ko cha weise godo da baga godo da baga ka ka zumma sai ngano weidina za nganna warakatu bu nawfal gari bondi cere barano nasraniya beibe wato silama tere ka bongo chel dongora nabi isa ngane ka kannano ko bunu makka kuna amma na rubar foka na gana da yan a alatin nara karko chache aharu haifona ci a kanan na sai diya tere ya ya ya ngano ba di chase ba ako ifo yonjin diya do ngaci kazan na kaza haikan na diya go nga chase haika kanan sai diya tere diya gai kabara kanar pe manan debiyo sai diya tere ngaya kanan de musa sai diya tere alaihim afdalu sala wa atammu taslim nini da ono bari ci ba o o ako adon matte saka kparo borogun ka kparo adon mo gono kaka meda munse kam te mako annabi jinga ka kparo do hay kparanze boronze boro o kanka borfona tabaka kana cine kan kana wo taka sai da kwara na ni ka tunu ko garen ma hallaka annabi la zabun na cine di akate ya da na te hajin jingon nan te mu fo njinji ho ho ho para kaza eh sheu eh sheu sheu na ma para kaza dan jiano be man no bon kan rasulullah sallallahu alaihi wasallam diya teredi anamunara aduwa ka be mo foya sin barte bota de ya nga hunu biki dikuna baka sine ka donga bena lizayo nga ba ma norpe hay ka ba ma bota be ngarpe na ka biti dikuna ka ci ba mo ka yasi mbape kere ko di bota aga nanor ko cha se ma kunta tadri mal kitab ndon sugal qur'ani be wala al iman mbina don sugal qur'ani dikuna shariyo kan gono mo ka yasi barte bota sin na be yu walakin ama ja'alnahu nura irina cino haske nahdi bihi man nasha min ibadina irtan yokuna wa kari balma funsu abinenze kuna nga nor funsun binenze kuna de nga parense na habu ngal nor pe pe beri chase wa allamaka ma lam takun ta'lam hay kan don sin na beyo pe kere pe ka kan beyani de hay kayo annabi ka be da don gumbe da don gumbe no ababiti da ci fasin di pe tere pe botano nun ka zane ba ben na na kalbayon su gurpe botan na lasabu gurpe botano bi ma shara'a na haikano ma botan aga de don lasabu don na lasabu jifan marpe bota dan de bo don adon su bota kreye ba ama na kreye se kan ki ba se de alfa ir kurpe o barano dalyo ir kuru o dere no ir kursu be mo far ir barpe bota irpe ya barci ba mo ka ba wa bo tago metal norpeci hadithul qudusi yufa kuna kaci kullukum dal illa man hadaitu no kuru ya ka be sai dai wo ka shiryan fastahduni ahdikum wa shirya ce ja don no shiryan cina fa ya su mukuta dini senni kunan su be mata su be wo ka yo mbe mambe yani yan debici aw yan debite awan debi ban na boro sahaba na sahaba ban yan te yan na mbeina ma mettre en pratique mpeye na ala harano amma ba sa boboro mo diyo ka yari gari bayo dite su teme bayo di baran debi ba pe markosu ajirin pe wa wajadaka ailan fa agna ilnor pe cha se wa wajadaka ailan ngari pe tere na ngari nombaro ailan faqiran talaka aman ga talakatere di kuna rikpe na haifo sokoni ndi kace ail irikpe tere na ngari no iya rikpe koyo ban nani teriya kuna fa agna na kpe tere kpe na mbine kungani na bine wadata na ziba ngwene mofo yasi rasulullahi sallallahu alaihi wasallam bai kpeyo agon na jiri waran ka nga khadija bin dingaga radiyallahu anha nyaadi ya ban debi aman can nabi pe nya di bakasine ana cheno ka donto nga donto ni di bori kakani haika nyaadi don na tabaka tushe liba nga di liba kateke nindi no nyaadi gari ma na kwalwa sin zai kan ba don to na ne banna albarka mo gonu ni nara hunu kuna da ya don ba hini kacha sai haru a basa wase alfaya na bar hawai wai boron mo ba boro kirki fo kacha sa bani eh to marsa cara bala sabu kan banganga mabani abanga aranje da su ga aranje a tino maga fata sai agon na do annabi sallallahu alaihi wasallam ban don shi na fa mani nyadi bongo bine za harusika nam zar salama tare na kajina nyadi goreno kabara imra'atan tayyibatan tahiratan naqiyatan afifatan wallahi gayono ko ga bongo koto ba hije cine non kan na nyadi nan nomo mbazina sennite a ah, a ah, sadi de ni ka kan mene te keperendi ngaba me nyami nyami sadi maru ka kana do ata to ka rasulullahi bene guna ka gari sallallahu alaihi wasallam nyadi don gono no ko ga bongo ko ko ga bongo diyo abasin na har gorfo a dai ka nera di kine aga ko to ka bine kine zummuji fo kariyo sawanna zummuyo ngan nabi ki baba tutu ba ma na chejiyo ngan kwen na chejiyo ngan na hije da binni nga nyaadi na manal mandi yardanan debi san debi mo foto cinna alfaye foto cini ka ton nan lanun fo nga no fari ka te bai kwayo ci zanka ibn hisham amana sira kuna ba ka na asin eh, de al-imam an-naysabur nga ya na fajiri te amma na sanadu ci yana ci na ribar sahih aw da'ifa de sai ni katam amma bai kwayo ci khadija mane kamme tam yokuna ngadi na bar haifo kwa ande be goro kute kuna no nga mo jine dibiu nono nyadi na ha za tere borfana mbine turan no nga chao farite nga da do mba nnor ka gona do kuna kan medam ka tema ko fote ka kan medam yote boro maduwa ka warawa nyadi hunu no almani di kuru pei jama mo jine nga na nseda ka cha na no kuru ka seda hanu ka chine di te kachi abubakar ni siddiq kayyoni radiyallahu anhu hala bakirci jama'a ngane nga gariyo ngana alamari ngade na noru honne zanga saki takafa kuna manga su gasa kabe nga nyaadi kyana no kashe da babiye na bara ngena kuna kuru bara ngene no da ba ma kuru gomin da ba ma kuru gei ngadi dara albaza hene dinan nabi hin sakati dama kwe haji de hen nanini zahere dino nyadi abere kaye anato saraway marsa kan dun nore marsa no saraway ba ka norma mbe saraway no no chere ma e abine beni chere bisa domun haika ga saraway tere kiban na abeni alba ba ma surun nan funya no rasulullahi sallallahu alaihi wasallam akuran na nyadi wallahi na don na nyadi ba chene chene nyadi bera sai no jiri wai chinugu da ya nyadi ko sintika hai bono hunde ko din nan dabi na dikere amma ngana nabi hiji ka bani ka huran nabi cire ka manar ziki yarda nan nabse hala gan duniya nan dona cere cine ba zarra siri na hunu nyadi ne alfayo de ni na wai borogoro nga manar ziki non diran na eh elkema wata kuzin kai ba sa bonde mo be kan sokon yuno know saka muso ma tama ma norpe tere ciba han guda fono agun turancini ka nol di kurutanga mane baba dum ba noru eh haji irke marika nyawo cannateya rasulullahi sallallahu alaihi wasallam saka ka ko hunu makka ko yayi madina bai bayo ci ana hinika manal manika gonna makka kuna diza wa in kana bai kai foyo diyo ka nordi da'awa mana alamar za makka kuna jiri wai kinin za na duwa ko fotoci da yan na nordi ka beni na bai kai foyo nordi cinni kan nabi bi bisa kanan ana kai ka manal man sennite hay ka na ma ka madina kan me kogono ya da ya honguli bai na da ka kuga huno di tenna halan nabi ka to ateriya kuna in handute ni ne na tunu handu ni ne na in han duyo kari kere ga guda hinza wallahi kan nabi teriya kunan nani ne dam ifon na ifon huno na debina na wa au debina na hari den na debina kakan kakan mahari hari ham kakani alfayo ho heuka gurfa riyo kuna wei fomba jisi wanata ni ho suba kanata ni suba shika na tomba edo kakwe ko bombonzu da da ahinka ahinza jibo to afoyo mosomma wallahi wo teke ko zumani hani ka anya kene awa anya beri awa hawe bano ara sadi no ate moso moso kano fe kuzu feri haji de fe kutano ngama fesi dana tekente zaka mo gar <laughs> hunde ko dia wo ma da ka yei labari ka pe na nya ndetere se no ba o wallahi sai din fei kuzu a gazuru ibu na dan yoya hin ko fe o ma ko yo gor ko tabi den na la kari hanu fano nka bere fo kree kacan kafu den bere na taya cin ni hay kan batan yendo den mon na la kari manin nan wai cicer sai wai kuru na har kuru amma o gono nin din nin mo ta do wo kube alba kai masa wakiwa rasulullahi sallallahu alaihi wa da ya bai fayo ki iri kai kai bai na gari talaka nga na wadata ta sen na wai ka banal mani ko ni nga wai dina manal mani di tu siyase amma kacha nti fasara di bongo nori pe gono ko ga nabi bai yani kacha wo ka ga bai yani ngano bi ne wadata borka karkatere ka to handu fa hinka hinzan ma sadi no yari du ko bayo nara de ay fo wadata farpe ta seya bine mene ngar pe yara kawai yori bongo te choro bongo go nabi ne wadata mo mabo annabi maha aisha haifosi ndo ni dan jefosi ummu salama haifosi ngama jefosi hafsa haifosi an jefosi sofiya haifosi an jefosi na na ya iri ha ha haifosi jifo an kana me ho avan dabi do bun na here na har wenu makai kam sadi ngar pe du kaji fa agna nga nan ci wadata pe mani wadata nindi albayo here kuna wadata gonno de ya bina wadata lor kay tan nabi se aman na ya be be yo ci kana rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama ajwada an-nas ala al-itlaq natar ka tereo borosi kanto annabi kam metamyu صابرا إن كان فقيرا وشاكرا إن كان غنيا ولا ده فسان دبيدو أسورو تكسب ده هاي فوكا كو غنو تفو za a ta yi gangano no bai ka haifote amariyo da gono siu da ka sigi bo sa no me bo kwal fa wallahi o kon ni o fa saka don ye yor ma ba te mal no bon kani ha eh izin la di fa amal yatima fala takhar el nor ko na hongani ka don bara koya ngana hongani ka don bitiyo mo fa ba nor ko e bota marsanga yara ka hongani ka adon kai ko bara talakano ngana wadatani marsa haya hinzan zawo kana hongani a bana madangbai in kuna bai fadi bon kan don bara koyanoya fa ammal yatima fala taqhar ndi koya suka hore ba cene cene ba mojine kadibin nara fa ammal yatima ndi koya fala taqhar suka taba ba hanfo ni nara haifo mano mariga makomaga fa amma yatiman di koya fala taqhar ba hanfo hanfo su taba ka kan mezaya kacin ga kari sai dai a himayon na kariyono ngari anaci kariyo abara ladab tawe non ja adab tawe ladab tawe gono ka koya gono kan meno an kwe su kuru nga ji honga su kwe arko ba su ba ma ce talo zuwa ne kabda alaza andu aka kita no suba ehe nindi chere ngurko ga ladabta wano ya amada baka barano mbine hunu koya ko ga no azaba innor peci fala taqhar su hore fa amma al yatima fala taqhar ndi koya suka hore ko ga hongani ababe dana fote ma jaje kai aba man beyan an baye no no ne ba no ngurko tasiya ngono abanno zanga ngono ko ga no sanani nin na ragun ko haifo yobu cerega ko ya cerenga la karkaran no za meci ne na guno yo henno ahimano ko ya manguna mmena guno ma diringa yani ababega halan to ka ban bancanca babe noni kera su cimmani domin hunedi su cibe a sai ka na bara babe amma da baka balno hunoyi laro inor kwaikwai beri cin gurku ga zalimsi rasulullahi sallallahu alaihi wasallam saka bar ko ya dal fa'irin kiraha me ya taba ka kofi a kofi penate me ya taba ka sariya ga wo ka basara ga nate aga nano nun kal nor pe pe be riji wo wajada ka dallan fahada be pe fo na fasara kaci saka bar ko alwasinze chene ataba ka dare makka kuna alwa wadiri pe mamaji no be me ana kurma ka yedi kudevu <laughs> da ce no sai san ba lo sai lazibu abu jahali abu jahali ya dan debi muhammadu manin do ande su bai manin ga kai nga na ci bahini yefu abu jahali nga hunu me muna ciwo yoyo ciwo nga nan debi ye difu ka ci bahini me nan debi ci bahini ripe amma me ya ci sabu abu jahali to kan debi ka ko ba manga bo ci bahini nga ta su ba don nayo agonni ne ripe mar ciwo rasulullahi sallallahu alaihi wasallam bor fona tabaka kofi hanuka annabi na huniyo dite sallallahu alaihi wasallam bai kwayo cibuka abu talibin na cokiri danno alwasin zai kamme kacin na goro ne ku gan debi batu awa mun na cin ngadi kuna sakan nan na malaika jibril alaihi salam a ko fajin nara wato malaika jibril gon ko fajin nara nga azama aranzi annabi ba beriri ana chokiri dan no alwasinzo yo kamme ifo nta chokiri nga no abala no wuri foka agoriyo yeyo ga pera go na hangano da ya da agoriya ko ye ku te san margan na teriyo da nga na no no nse de nga na dan debi de nga ci 1 2 3 ba har ku jodi mankuru be nani nga nabi fata kute eh ben do mana an topuno rasulullahi sallallahu alaihi wasallam zakaka irpe pe beri nan nan mum haifo ma tatabu kula yo zaka za ko ya tare halaci boro da ya sada himan nga maka ko ya tabani aga nano faji zai ro aji no sai ka han kano ka diya borga hansune no sanani asu sanani be no wo ka su tarkatere be nar pe pe be na boro shi amma boro ma tarkatere be hanu kana tarkatere ngmena kwa honne boroga a fasara bo se heika tarkatere bara wakuna kadi ya wakayo ntunu nor kuna jaraba ya e nani nta wani gono ja tere bo nganji para fo mani ne jara so be bol fo wahara no du ko mayoga da don tabaka huna tarkatere kuna asube kan tarkatere da yan da bi kwaya terebe nganor pe ga hongani makulan na kwaya su taba ka zalimci su sen na gan na dalle sen no mbine ma sa guna guna yo bara aban na haji wa amma sa'ila fala tanhab a a asani bo don shin na ngana wadata tense wadata dingal na fasara ba jina hinka he ka be ko fasara noro hamini ka khadija yeti kada ma kamen ngan debi wadata kwe naifo naka nol de kasi ngabi da wadata ya ka ko gunu annabanci laysa al-ghina an kathrati arab walakin al-ghina ghina an-nafs alfaya anki wada tano den baguna na magari agbado saki go hani go rogo go ngano kamera ku mogo dunguri go jigo dengi go gazi go watu haikuru kube nsu nsi na ifokara ande janji wada na wada no bine mere bine wada tana bar wada ta kurpai to marsa kani ndon sinna amma ngan nan bongo kotoka go nabine wadata asan be ka bor focer su ka go nabine wadata ya dana ciyano aa borfoyo gono kangu iri honne zanga hayfo gonol hayfo si bine waɗatano aji ndiya den nan jo juma da mum bongo do cene cene ngan ka duwa kuru fono kafaka de cede diya mota ma zanga almani foya gono wala haji boro kana a bukatan do sen bongo bine kosu jina mani deidei boro na aji sino karka kana bukata o eh, haji boro ma kakati Ana anacin ma garo mon fa nga kano man nga taimakon na zon hinza dan zaka sen wa mano mai do adu kaka zon hinza tayo almajiri an je bo den de tashi tashi kadu kuru foka to su be do juma no tin dam <laughs> erbe marbi ne wada taral ba to nga nor be jan debi seba wa amma sa'ila wo kan nga mongo wata su be ni nara kurbe tarake no Amani ni zimbiri non gonna ka mon ya kaka kan mare fala tanhar so a pasi alfayo an yi zakace noze domin ba fasara forte dendigun dino ka ciya marsa yana irin masasa in markai wa amma sa'ila wa ka mon zimbiri kaka kan mare fala tanhar irka yana cin mano <laughs> awo a cino fala tanhar so a pasi sun mai mai ta se ifar te ban debi matenin di kani bon on na sai ma mai kano te, wa qulu lin nasi hasna wa sanni hen nota ko yo se o o au awde ko grand frère to irkema ni, wallahi grand frère nama o mm wato nkara hannan biti mato grand frère mato koji wallahi shehu wallahi sun mutu kambo sun bine sarani sun bo bitani wato nga ya yara ko karahan sai ko na kan bine sara wato gwegwe radi a cinka kai la kar karani amma maka je ba on ma wato ma rakroshe de metan jino wato ma wi narpe nan mene betere de sa bine ka bane ko ko mojini asuga bani abugun kabiyano ko mo mbine ana mane cheno na a problème ka de maje chufonga ana kupe ana gwina hanga kuna wala su tabaka din ngana alheri da yamma bani kafaji nara aji faji ode gono ka asute waji kuna iri manki he kan gunki chaje ala kari makani ni bongo la kari makani amma machaje boche he ko gon ko ka abama cheji yo suba bitani na pasina aya wa bongo nganor pe tamfo bibiri ko bara kaka ko fata se na umar farani zangar ngane allah jir wayidu ko allah jir mai ke ha de anun kaka bara mbacir pe ma se ma se ma allah si koro ha wasu cin allah si koro wasu koro tense wato haidir cin kan mera kwa ndiya ngano se na umar cha se a cere mato mojini abin mun ban yara kadini ngoro ko bibiri ko bara ngano bodi kana ayaw kati nama kal nor pe pe beri fa am wa amma sa'ila fala tanhar mare pe so agare su saraga nindo no sai na umar tuta sai kati wa amma tajira fanhar amma da boro kaka bongoci a fotoci na boro ma gare ma kpasi zahon su yara kadini mbara albayo hon heuka gurfaro kuna borfo kere ga bongoci no aba beri beri kacin nalman koni an wa mare folto waranka an wa mare awai an wa mare waranza wata mare mare kacin orpe boro gunaya annabi sallallahu alaihi wa alihi wa sallam wo kan ngadi non bata ciyaman kanon su gonna mojina ham mojina ga akai tun kuteno ciyama mojino kurbe bano sukelet bilibili no bilibili mari ciwal fayo ngano ndimi foyo gari an goro ba mo gun cene cene da ma sai wallahi in bara gonna yo bal mo so ma fo gonna yo na na ta garce guda wai au guda waranka amma mono warankan ka yota irte tan fo wasa kan meno ngata baka gono lele kuna ngangama wata fo gono ko yara ce se nan kine ka nsu tama bor fo gono lele kuna ko man kine ri e irin na jibrin ka ngata alhamdulillah ho yobo kani man kam men ngati agonon na ho goyo banna banna kam medi bor fo jun ko garan ni ho de awo yobo kani alfa bare no boro pe ya ko ci yobo kani sadi den na yobo ko yo ngoyo ha mete mete yoba ko ma ci to il de sabu marsa nga bara kwe gon ko cha kani nga bonji kwe bo gon ko ci de sabu wallahi ci su tunun na mojin ham amma wo ka kara ham fo biti fo ya na gari zengaino kono waino abungono na biki an maka ham ya kai honnara coro ne bara mani borzanga ya da ka ka gonna bukata lalle nga honnen sai ka boro anaci ana honne mari abungo ya dai masiyo da waran kana bukata albasiraju de ya dalagu ya gono no ashe ciyama ka kwaita da anaciya da man na foyo mbina ga fo madiya ka babiye hay sugano la harar ko mar ka ko kan ken mane ma hongo me kan duniya kuna akam mano den don nano da ho hay bo ngoye tikanon se ay irpe ni kam bar wadata ko meta ta ka teno mo che di tamga sadi nor pe boro hongani ka hanu kaza dati kaza ana mane sammame an kam ma hay foda ma kambe biti atwara ara na gare no kacha si de yo ho hay bongo do asi alba yo de la har pe bo boro gangan na waba pe mal no bon na ma haji wa amma bi ni'mati rabbika fahaddith wa annabi don bara kwaya ngan cha se an su kwaya tabani nga don bara talaka ngan cha se wo ka mo ngozimbirika kamare <clears throat> an sa kwasi marsa ɗon mbaray fo biti ɓon go mo fa ɓa norkue bota ngal norkue koye ɓeeri case marsa nabara bitinte nsu bitiyomo fo mbar koye bota hay kur gense ka ɓare nahaɓu ma faaji ka jese tam wa amma bi nicmati rabbica fa haddi gomini fo kur kan norkue koye ɓeerina tense ma faaji ka jese tam anabara faare bi fogoɗo kuna ilna zaka fo faaji ko deya ir su fara kamar haika ir kai ngari bongo ir kai na gomini yotan de bise zam duniya ne tutuma ndia der baza we yodo kamme hari we haikan de biza albayo ande bi manal umma kuna bor fosi kam bazaya bor kurbe ba kai na marjeje atataci amma nabi nan duniya nam we marja bisa kanam albayo inji bora we cin fo ba dai ga we gana bisa kanam don hone kariya ba weiga ngana nabi sakanam sallallahu alaihi wa sallam da wayo kurpe ben bal don bal no bor wey shirifo khadija banna ngana sauda hiji sauda banna nana nana aisha hiji radiyallahu anhunna jamaa to de abanna no boro chinni o du kanna alfayo gomini no to nganna wayo di gore no mo kaya sa nan tutuma hiji asute irmene kuna hiji mahunia dumun dor pe be ka cha sheba weyori kuna wokaka kanno abongo mata ilna hijogo ande jarbo goro we bol makaka chande bin sawa sheno ma hiji dan debi na gunanga sawa she a horo ande bi weyo kuna na da na sawa she sai amaci ba sahabi kuna fuje de mane ba sawan she abin na tabaka cande bi makamme goru we borfo se borfo ga kwasi kuna we di ma berewu amma ho ngano boro kwe mo vital baga ba maji ashin na bukata sadi na ci ban kere kuna den na kame gora sai kere anti to yo avo mani avo ande bi kere ka we yodi in kan ngam bine yo ge yoni mene wa munafiki yonan ba munafiki yono kan de bi kere zaman mene yodi bine lalle hije non ba da kan ngan de bi da sute dan de bi na kame gor bor foga abina yardano da na ci anan ba kaga fi zuɓoni eɗi pema sawwa kewa eɗi pe peɓen malci tan bonkani gomini kar pe tan deɓi se abba abba wallah ha bisa ciyo to dai a kar sun hini ka gomini yo ka eɗi pe tan deɓi se kuru faji sadiri ba teke senni aban no zanga macir su hini kan deɓi suifa sadi ni fo mar koga suifa koga bisani non ka kpeitere kpe cere ɓoŋo gono nindi no nga za ko ko teke makwe ko gano irpe tere nindi don na ta kese ni irpe mar ko su kamar su cibi iri tamanun kar bakani no ya irpe bakasi ne kuna lamisi wuciri aljumu'a ciniyo amana goro cere ana gobzeri no ya hali irpe mana morin hali hambani na lafiya goro yo me wiyodo haika abise ho ha ha yo kuna ngaya ci me ho handuka iri kube na imma asiti hene irin tunu na meho aw lahadi hene irin tunu na meho alfa da fori jingari asube ayini ka irin jingari subal jumu'a wiciri asiti na ka tuno asiti hene na meho abine ini ka te asiti wiciri lahadi cini noya irin jingari mobo lahadi ko tunu na meho de yan ngadi kere beyo asi irkuna bor fodo se de rikwe na to suba wiciri ngano iriba hini kadu labari ndi handu mera den dia den dia be den nadia diya da ya serin kani mobo lahadi sadirin du kabar haikal tunun na meho de yari kani kaba meho di chinega no hayo mo kamme goriyo nin di bayo albasira jugono amogun ha haino se lapta lapta irkwe malbarka da murshe guriyo kuna haika iri hini ka kware te suro cine bongo cene nga aka daidai gamkatal no zalnar kwedo da kwe hunu harta ildono harta yo ta lumana ba ngarpe ciri mare ngamal barka da mursa kuna irpe mal barka da mursa cene cene kuna kai kari hini kama nga akuna iri baduru mene yo kaka el norpe